no me no devo to sọ pé pẹ̀lẹ́ ó sọ pé ọkọ ẹ ló nà ẹ báyìí because eléyìí ó look like bíi pé amrọ̀bà ló attack ẹ̀ ẹ̀ àbí wọ́n rape ẹ ni. bó ṣe máa ń jọ nìyẹn gbogbo ìgbà òun ni o. èé kí wàá lẹjọ fà tó fi tó yìí. ṣáta gúngún ni mo fi ń jẹ̀bà ni. ṣáta ló wà wájú títí ẹ ni. ó yà wèrè ni your answer a question with a question. Yeah, but baby, that question. Oh yeah, sorry, sorry. <coughs> ah so nítorí ọ̀rọ̀ ata lọ́kọ ẹ ṣe nà ẹ́ tó yìí. ìgbà mi gan àwọn nǹkan tí ò tó yẹn gan ó máa nù mí pa ni but i'm used to it tó ti mọ́ mi lára tábà ti ló bá ti gbé ṣe ẹ̀ débẹ̀ yẹn we just make up mm-hmm. yes make up sex nǹkan tó dùn jù láyé yìí oh my god ah tó bá ti bẹ̀rẹ̀ gbogbo wàhálà tó ti ṣe tó ti ṣe tó ti bọ̀ make up sex yẹn gan gan gan ló máa fi tù mí lára ah there is nothing like it. make up sex. yeah make up sex pé mi ò ní experience yẹn rí ṣá. o ní láti try ẹ. báwo ni iṣẹ́ wa okay. hey how are you. what's up. tó wà pa. mo ní little accident kẹ́ni. accident. ah ah. eight days tó fún kankan nu wa. Ah, good need báwo ni. ah ah ojú ẹ rèé. Good to see you. Ẹ tiẹ̀ sọ fún ọ̀rẹ́ yín pé kó jókòó. Oh no no no no, èmi ti fẹ́ máa lọ mú kan ní drop. Eh, ah okay. So can you next time? All right, bye bye. Baby, yeah. Uh, accident. It's a little one. Báwo ni bàbá yẹn ṣe jẹ́ sí ẹ? Ìwọ ò lè kó àwọn kinní yẹn lọ. Níbo ni o ti mọ Olúmídé nu? <laughs> ọ̀rẹ́ mi mi eh, but n ask me out. Ah. kí ló dé tẹ pariwo báyìí. kí ló ṣẹlẹ̀. mo feel pain for already ni. pain. yes kí ni. how. ha. ṣé ẹ mọ̀ wípé ọ̀rẹ́ káyọ̀dé ni olúmídé ni like mm. close pals. Mm. And, they say show me your friend and um, I will tell you who you are. Ah, look at my face now. ṣé kí n kò tí mo ẹ̀bùn tó yọ sí. bọ̀bọ̀ yẹn ìwọ̀n bá ìgbà tí mo fi wà pẹ̀lú ẹ̀ bọ̀bọ̀ yẹn nice He's a nice guy. okay ó máa sáré ṣó gbogbo ìwà ẹ̀ ló máa sáré ṣó look when I met Kayode my own Kayode like he was the sweetest man ever like ever like I was thanking God I was like God thank you finally gbàdúrà change ẹ̀ fún mi ìwọ náà wojú mi náà ṣebí nǹkan tí mo sọ fún ẹni look at my face hmm. ìgbà tó máa change ẹ fún mi look i'm not discouraging you honestly i am not i'm just trying to tell you to be careful kó la ojú ẹ kó mọ nǹkan tó tó ń kó wọ kó má jẹ́ wípé ìwọ gan máa gbé scar kiri bí èmi ká má dé scar dìran. Hmm. Ah, ẹ oríṣiríṣi accident ló wá ìwọ dé nìyẹn ó jáde. Ah. ìjọmínà ìjọmínà ìjọmínà ẹ eh, ìdè ìpàpáyà. Yes, baby. Honey. Mo wà kitchen. Hey, how is You want to call her down, Bibai? mo béèrè lọ́wọ́ àwọn àbúrò ẹ̀ mo rí wọn ní living room tọkàn wo tv mẹ́ wọn ló wà ní kitchen ìwọ ni call alone ah. by yourself. yeah <laughs> mo ti pè wọ́n látàrọ̀ kan wọ́n help mi wọ́n dá mi lọ wọ́n ní pé ṣe bọ́kọ mi ni mò ń dáná fún. nǹkan tó sọ nìyẹn ọmọ àtó kọ́ wọn lọ àwọn Yorùbá máa ń ní makọmakọ lóye máa ń kàn àtó kọ́ wọn lọ. mo sọ fún wọn. baby um, how long ló ń jẹ tó fẹ́ ṣe máa take mo fẹ́ lọ freshen up so I am hungry máa ṣe díẹ̀ o ṣé máa help mi láti bẹ̀ ṣe mi. Ah, okay okay let me just do that kí n tó lọ freshen up. okay ṣe thanks. you're welcome. ohun tó bá fẹ́ ni kò pè fúnra ẹ o ẹnu ẹni la fi ń kọ méje ohun tó bá fẹ́ ni kò fẹ́nu ara rẹ pé o ẹnu ẹni la fi ń kọ méje ṣùgbọ́n bó bá ń gbọ́ pé. ó ga ọ irú dídìrín ọkùnrin wo leléyìí ó dé láti ibi ó lóun fẹ́ freshen up mo wá ní pé kó wá bẹ́ṣu ó dẹ̀ bọ́ síbí bá ó dẹ̀ bẹ́ṣu ó tún gbé kaná ah this man is very weak i can't even stand him kò tiẹ̀ bínú for once I don't even know why. ọ̀yá o ṣe bí bàbá ẹnìkan kan èmi gangan lèmi. ó ga baby of the house báwo ni báwo ni school ṣe yà okay ṣáwọn boyfriend ṣe wá disturb ẹ má ti jẹ́ kó disturb ẹ o má jẹ́ kó wo wa ọmọ owó ẹ kí ló máa jẹ anyway kí ló máa jẹ. Okay ó wà okay mo máa ṣe jolly just come fún ẹ máa ní mo máa ráyè eh, kí ló máa jẹ ọjọ́ something oṣù wa okay anyway tó bá ti ready okay ìwọ ló máa lọ sí èmi náà mi sẹ hey baby hey. hey fam kí ló ṣe mí. bọ́bí mi mò ń kí ẹ náà tí ẹ ṣe dáhùn. ẹ̀bùn mo bí ẹ́ ní ìbéèrè ni mo níta làwọn my kid sister, you know her, of course, for, And um, I remember I told you that Umawa Bekpeluwa for a while from school. So she just arrived today. How are you? All Alright. Oh, okay, okay, majority. Yes. Olose Kumawa? Yes. okay. Yeah. So don't Dúró lọ. Kí ni èsì Oh, really like you were just, you know, like kind of tí bá ti fún ẹ lésì ẹ mẹ́rin ni pé ìbí báyìí wọn ṣe lé bàbá wa báyìí. baby stop now. so tó bá ṣe díẹ̀ sí ẹ gbé mọ́mì yín náà wá àtàwọn cousins sí ẹ sọ lébi charity organization get out. ṣé you know you started again. àwọn yóò wait. ma o fẹ́. we are sorry. sun kúrò nbẹ ntẹ má bínú jàre. baby no baby don't be like this now. sọ lọ sọ bàbá ifá bẹ̀rẹ̀. bíbí sílẹ̀ jọ ma ma fẹ́ ah! kí n fún ẹ dúró get over here and go and say your family member. Ah! Eh, ìwọ náà mọ ẹ pé o fẹ́ tẹ̀lé tẹ́lẹ̀. You just like trouble. Baby, kí ló ń ṣe What is wrong with you? Sure, mo understand pé o máa busy mi gan mọ́? notice àwọn nǹkan kan látijọ́ yìí ni character changes mi. Then to bá rántí the last time tí mo wá drop wa big sister ìsebí báyìí àti ìgbà yẹn ti change mi tí n bá pe line ẹ kò sí nǹkan tó pick nínú àwọn lines ẹ kí ló ṣẹlẹ̀ baby ẹ eh? if there's anything tell me ma explain ara mi fún ẹ tó bá jẹ́ kí n sọ sorry i'm ready to do it please what's going on. nǹkan kan ṣẹlẹ̀ nígbà tó ń pè mí mo fi fóònù síbi kan ọ̀rọ̀ mi ò gbọ́n fún ring baby má fi lọ mí mo mọ̀ jẹ́ now you are not like this for God's sake mo ń sọ kí ní kan fún ẹ pé tí nǹkan bá wà bẹ́ẹ̀ ni kò jẹ́ ká iron out eh? please now. èmi àti ẹ a lè ṣe ọ̀rẹ́ mọ́ áńbìlì ta sí pé a máa fi fẹ́ra wa. I know that you have been nice to me but mo tún mọ̀ wípé òun pretend lásán ni kó tó wá di pé orí nǹkan tó ń wá lọ́wọ́ mi tó máa wá di ẹran náà sí mi lọ́wọ́ bíi ti ọ̀nkú káyọ̀dé kó dẹ̀ tó wá sọ mí di punching bag bíi ti tóyọ̀sí kó ní kálukú máa bá sí ẹ lọ. oh baby ọ̀hún jẹ́ kí n explain ibẹ̀ fún jẹ́ n correct ẹ̀ fún kankan bẹ́ẹ̀ sori káyọ̀dé um, láìfẹ́ ló ń leave yẹn lóòótọ́ ọ̀rẹ́ lèmi àti ẹ̀ but a yàtọ̀ síra wa um, sori side yẹn um, ọ̀rẹ́ lèmi máa blame lórí yẹn ó réyàn tí apẹ́ rí báyẹn kí ló dé tó fẹ́ lọ fẹ́. excuse me. yeah. birds of the same feather. God. together. John Toriola, àwọn olóyìnbó fúnra wọn ló sọ wípé show me your friend and I will tell you who you are jọ́ torí ọlọ́mọ ò ní nǹkan tí mo tún bẹ́ẹ̀ fẹ́ sọ mọ́ ire o. oh darling don't má ṣe báyìí fún mi náà darling. oh good uh, Kaode hold it Kaode jọ́ torí ọlọ́run wáyé tó ṣe jẹ́ pé gbogbo nǹkan ti rí ìjà bíi wàhálà ni tó bá tiẹ̀ jẹ́ pé ibi tá a gbé ní kékeré yẹn ń affect wọ jẹ́ kí n sọ pé wọ o ti ń gbá àdúgbò tó tù ìṣìnà ó yẹ kó o ti wise up kí ló ṣe é ṣé o ṣe jẹ́ pé wàhálà àbí ìjà ló máa ń ṣe é jẹ́ kí n sọ kíní kan fún ẹ ìyàwó ẹ yà ṣó yẹ pé ọ̀rẹ́ ló jẹ́ sí girlfriend tèmi ṣá as in my new girl. okay. good o ti download gbogbo ìwà ẹ ìwà ẹranko tó máa wò yẹn o ti download ẹ fún girlfriend tó jẹ́ pé mo ẹ last week tí mo mú last week tí èmi ṣe kí n ṣe máa tọ́jú ó download everything fún ọmọ yẹn sọ fún mi ń sìn pé òun ò ṣe mọ́ pẹ̀lú pé ìwà burúkú tó wà lọ́wọ́ ẹ̀. first of all wọlé bí bẹ̀rẹ̀ pé nǹkan ṣẹlẹ̀ tó wà very important Ooh. but relax ṣé wàá jókòó náà. i'm okay. you're good. Yeah. so o ní girl girlfriend ẹ ọ̀rẹ́ ìyàwó tèmi ni i don't understand but o sọ pé o fi ẹ lẹ̀ nítorí pé ìyàwó mi report èmi fóun àbí báwo i'm lost. káwọ̀dé etí ẹ ò di ó gbogbo nǹkan tí mò ń bẹ̀ sọ ìyàwó ẹ ọ̀rẹ́ ló jẹ́ sí girlfriend ti tèmi ṣé fẹ́ kí n máa repeat ara mi ni náà ń sọ wọn yẹn ti fi incident torí ìwà àti ẹ. ẹ kò ń ṣe ìyàwó ẹ nìyẹn náà ó ah, pàdé obìnrin last week ó fi ẹlẹ́ week ṣé ó yàwó ẹ wá nìyẹn ni. then dúnà dúnà so omi ń pe ìyàwó mi lọ ń report mi gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé mi ó lọ ń report ẹ̀ ń ta and i'll deal with her. Uh, yes. you see? nǹkan tí mò ń sọ ń sìn gan ló tún wá mú níwà tó tún wọ́n ń lù sìn. inú ilé tèmi lè mí rán yìí náà o ò rántí ẹ. Oh. yes. Oh. mo ṣe mẹ́pẹ́ dàpọ̀ sèkì ní káwọ́dé. Ah. mi ì mọ bí mo ṣe fẹ́ bá ẹ sọ̀rọ̀ mo pè é lọ́sàn-án mo pè é lóru a máa wà máa bá ẹ sọ̀rọ̀ ṣé o fẹ́ kí n la brain kí n kọ́rọ̀ sí ni. ṣé o mẹ́pẹ́ gbàgbọ́n dàbọ̀ rẹ̀ àbí gbogbo eléyìí ló ló ní síbẹ̀ máa ń nú ẹ ṣe léṣe òpó náà pa ìwọ. wo jẹ́ kí n sọ kí n kọ́ ọ́ tí last week. oh okay if I were you I would go and handle my relationship kò fi mílẹ̀ tó bá lè jókòó owó bọ́ọ̀ ah, bákà ló ń play. mo ṣe mọ̀ wípé ó dà pé nǹkan tó mú yẹn ó ti ń affect brain yẹn yeah tó bá dẹ̀ fi sílẹ̀ ọlọ́run má jò jáwọ́ jà good day. ẹ ṣé nǹkan tó ṣe dára kó dáná o anájọ ń lọ ibì kan á ti múra sílé àti mẹ́kọ̀ bá ti ṣe everything àwọn ajókòó sa ifá tẹ́lẹ̀ yìí ó gbàgbé sùn lọ́mí ta ti retí ẹ̀ ó wá wá ò yọjú kó dáa. <sighs> ẹ má bínú ẹ má bínú ẹ má bínú fault mi ni and ẹ ṣàmúrò ọkọ tí mo ní ó máa ń gbómi parí ni mi ò dé ready for drama ẹ nítorí ẹ ní i'm sorry i'm really sorry okay but ṣé ẹ̀yin ò sọ fọ́kọ yín pé ẹ̀ ń jáde. ẹ mo kúkú sọ fún i just didn't tell him on time ẹ mọ nǹkan tá a máa ṣe hmm? tá a bá ti fẹ́ jáde bẹ́ẹ̀ next time ẹ lè ti sọ fún bíyà bí a month before. a month. so èmi náà ti sọ fún bíyà bí two three weeks perfect bẹ́ẹ̀ yẹn. tóyọ̀sí ṣé ká máa fi ọdún kan fi máa plan plan jáde. wo ọdún kan yẹn gan pè mí ó pè mí. ó ga ọ ẹ̀yin àti bọ̀dá káyọ̀dé yín yìí wọ́n á jẹ́ kẹ́ káyọ̀dé o àmì kò kí ṣe jọ mi. Oh. Tóyọ̀sí ah, o káre ṣé mo sọ pé òun bọ̀ lánàá àdẹ̀ rí break light ẹ̀ ah, kí ló ṣẹlẹ̀. ọmọ ẹ máa pa mí nínú ilé ilé mi ẹ má bínú. nǹkan tí mo ṣe explain fáwọn náà nìyẹn i'm sorry hmm? you know now you know how my husband is abi you want me make i get scar for face again. ah. baby jọ bá mi kó àwọn aṣọ tó wà nínú laundry basket ẹ kó bá mi kó sínú washing machine thank you. ẹ uncle Jimmy ló pè bẹ́ẹ̀ yẹn wípé kó bẹ́ẹ̀ kó aṣọ sínú washing machine <laughs> wọn ò bí mi dá wọn ò bí ìyá mi dá in fact wọn ò bí great grandma mi dá kí n pe káyọ̀dé káyọ̀dé ti tèmi pé kó bá mi kó aṣọ sínú washing machine. <laughs> wo kí n sọ pé káyọ̀dé um, baby please jọ ṣe lè bá mi mú charge ṣorí kí n tó pe charger yẹn tó máa fún mi ní blow mo máa dákú ní pẹ̀lẹ́ bó ṣe máa ń wá nìyẹn tó bá wọn ò máa wò ó kí n sọ pé please baby please ó máa pa mí ní straight mo bí àwọn máa ṣe máa ran ọkọ wọn ṣe in fact wọn lè ní kó gba owó tàwọn kó lọ fọwọ́. ah uncle jimmy nice ó nice wo iléyà ọdún ìmàle gbà a ah, jẹ́ kí n tètè máa lọ wo tí mi ò bá délé tí káyọ̀dé bá délé before mi ẹ má wọrí ọlá tẹ́ bá máa rí mi ojú mi méjèèjì máa ti gà báyìí ó dàárọ̀ ó dàárọ̀. ẹ ṣe kọ́ ọ ní trókásì ẹ ni. Ah, kò yé mi o ọ̀rọ̀ tí ó sí òye mi o. Ah, àwọn jáde mọ́ bá ti ṣe wáyé gan-an àti ẹ̀kún wọn jáde mọ́ bá ṣe wáyé. ẹ jẹ́ kébìlì ọkọ mi lókè. Ah. Madam. I figured like ìgbà tí mo fẹ́ lọ sọ́jà instead tí mo máa fi gbé uber mo pé kí n sáré gbé mọ́tò you were sleeping tí máa fi lọ tí máa fi dé òtí lè jí so I just. no hold on no the fact pé mo ń sùn ìyẹn òkè kí ìyẹn kọ́ ló yẹ kó mọ̀ pé o gbọ́dọ̀ fọ́ ọkọ mọ́tò mi ni. Ah, ah. did I give you my consent. babe I just thought I should save the stress of taking a cab. àtìgbà tó ti lọ sọ́jà. Ah, àtìgbà ó ní mo ti lọ sọ́jà there was traffic now díẹ̀ ló kú gan-an ṣẹ̀gbọ́n kó lùwẹ̀ tí ẹ̀ an accident. ẹ ó yẹ kó fò ni ṣẹ̀bọ́n ẹgbẹ́ ẹ máa ń fò ni. àbí ibi ìṣúná ni pé kí n fọ àwọn tó bá ṣe bẹ́ẹ̀ wọn normal now Those are mad people. ò ń pè mí wèrè. mi ò sọ bẹ́ẹ̀ o she be say sorry i was in a hurry there was traffic everything and i what i went to do. don't explain just say sorry. i couldn't do everything. mo ní kò yẹ kí ẹ ṣe. mo ti tẹ ẹ. ¡Ay, ẹ mọ àwọn nǹkan tí gẹ́ọ̀ yìí tó sí ó ní I enjoy sex when my husband force me to ẹ ẹ understand ó ní tọkọ òun bá ti force òun láti bóun ní sex lòun máa ń enjoy like ṣé báwo lọkùnrin ṣe máa force obìnrin gbà ní sex. ṣé ó rí ọ̀nà. Ah, ẹ̀ ń bínú ẹ̀yin ló yẹ kẹ́ ẹ mọ̀ náà ṣé ọkọ tí yín máa ń force ẹ̀yìn àbí ọmọ tó bóyá ó rẹ ìyìn ọkọ yín lè ní àárọ̀ tó ń gbọ́dọ̀ ṣe o like ah. no ọkọ mi ò kí n force mi àtọ o. tó bá ti ní ó yá ẹ̀yin náà ó yá ni. ọmọ pé mo like sex. sísá <laughs> mi àwọn èèyàn bíi ti ń rè. <laughs> ó bá mi lára mu ó bá mi lára mu. Baby, can you fẹ́? You know what I want now? Eh? I want you. Ó baby. Ó Yeah. I'm so sorry. Oh, they sọ me. mi. Mo man máa ń pa nǹkan mọ́ra báyìí. Kálí ó tètè sọ fún mi láti bí ìrọ̀lẹ́ ni màá lọ sí drugstore. A lè ṣe medications for him. Okay, báwo ló ṣe ń ṣe gangan? Bóyá a máa lè rí nǹkan lò fẹ́ nu first aid kit níbi báwo ni wọ́n ṣe máa ń ronú bí òpònà báyìí ṣé wọn mọ ìyàtọ̀ nínú ẹni tó sick àtẹni tó wà tired. wọ́n ní mi kì í ṣàtinúmọ̀ràn náà you are my wife nǹkan tó bá ń fẹ́ yẹ kó sọ fún mi tó bá sọ mi pé o sick máa gbọ́ tó bá sọ pé o tired máa gbọ́ yẹn náà ìwọ ni wọ́n máa ṣàlàyé fún mi náà àbúrò ọ̀rọ̀ tó sọ sí mi yẹn ó pọ̀ ó pè mí ló pò nù. It's okay. ó ga fún ẹ o ṣé o tiẹ̀ lè ṣe bí ọkùnrin ni ẹ kò tiẹ̀ force mi kó sọ pé ó fẹ́ ṣe dandan ah, ó ga o. hey wait wait what would that make me kí n force ẹ pé mo fẹ́ ṣe dandan why no now a kì í ṣe ẹranko now. Who? I am your husband, not an animal. Ìyàwó mi ni ẹ́. Máa ṣe wá tó bá ní o sick fine mi lè fọ́kùn ẹ tó bá ní o tired then mi lè fọ́kùn ẹ náà still. Máa ṣe wá fagídí mú ẹ for what? Oh no no. Uh, definition sex lọ́dọ̀ tèmi it has to be consensual. A gbọ́dọ̀ ní mutual understanding láàrin wa pàfẹ́ ṣe. Mi lè force náà for what? okay? I cannot force you. If you're tired, you're tired. Jimmy, you make me sick. You're so dumb. I'm so sorry. I'm so sorry. Don't worry. Don't worry. Don't worry. I'll, I'll, I'll go to the next Sorry. Good night. Good night. Shop really, Sha. Ahulala, ahulala.

Kijamina mina jebotoe. Kijamina mina jebotoe. Kijamina mina jebotoe. Kilo kilo kilo. Idamina mina mina kiniya mashuro kiyana. Idamina idamina idamina idamina he. Idei papaya. Idei papaya. Idei papaya. Idei papaya Shihara tamarayo Kosoutojo niri Shihara tamarayo agbérin lórí àmì fẹsẹ̀ wá ìwo ìrẹ̀ kiri. àmì fẹ́ràn ikú fẹ́ràn ikú fẹ́ràn ikú fẹ́ràn ikú tá a gbọ̀n nínú. a kì í fàìmọ̀ wẹ̀ ṣètò kún òun dùrún. omi amújú ló lọ́ múrun ní ǹjẹ́ àjẹjù ẹ̀tẹ́ ló máa ń mú wa ìwọ̀ntúnwọ̀nsì ló yẹ ká ṣohun gbogbo ṣùgbọ́n èdè tó pa ìwọ ló yẹ èdè tó wí kò yé mi rárá òrìkùn ló mọ̀ kùn. bàbá múlẹ̀ mọ́kọ́ múlẹ̀ mọ́kọ́ múlẹ̀ mọ́kọ́ bàbá múlẹ̀ mọ́kọ́ múlẹ̀ mọ́kọ́ múlẹ̀ mọ́kọ́ òsì kíkan máma yẹ. máa ń ti ń ná ìyàwó báyìí and this is what I wish for. Ọ̀gá <sighs> o. Oh, this is serious. Ṣé nítorí kó lọ́kọ ẹ̀ ṣe ń nà tó bá ti wá ṣe gbogbo eléyìí tán wá tún wá ní makeup sex. God, I wish Jimmy can be like this. àbí kí n tiẹ̀ ṣeré lọ ni bóyá tí má tiẹ̀ ṣeré lọ tí mo pẹ́ délé bóyá ó tiẹ̀ máa bínú eh, bóyá ó tiẹ̀ máa bínú àbí bóyá pé nǹkan tí màá ṣe nìyẹn pọ̀ yìí ó fàn jù sí last time yẹn. Uh, okay. Although woman that ti máa ń ra gọ́gọ́ mo ti rà ilé ìyẹn ńgbà tí ò ní ló yẹ kí n ra ibi tí mo rà. Oh. Hey, I need your back. Hi, Kaba. How was the day? ok mo ti bẹ prepare favourite ẹ ṣé wàá wọlé náà kí n tó serve ẹ. tí mo expect pé bí mo ṣe pẹ́ dé ó máa bínú máa bá mi jà ah ó ga ọ. oníkàdá kọ́ tó ṣe ṣe bẹ́ẹ̀ sí mi lójú àbúrò ẹ̀ mo ń ṣàlàyé fún ẹ pé mo bẹ́ẹ̀ ṣe oúnjẹ ó dẹ̀ bínú kó wájú mẹ́rin ó dẹ̀ pò ṣe lójú àbúrò ẹ̀ tó bá ṣe pé o ti jẹun tàbí bí o pa ẹ ṣe bí wàá kàn ṣàlàyé fún mi ni nǹkan tó ṣe yẹn ò dáa Can you leave me alone, please? Okay, it's all right. Um, ṣe fẹ́ kí n bẹ gbóúnjẹ wá sí upstairs àbí wàá wá sísàlẹ̀ ká jẹun. tí má ti ṣe tán màá bẹ ń sálọ. ó ní ah, ebi ń pa mí látàárọ̀ I was just waiting for you to come back home torí ẹ̀ ló ṣe bá mi tí mò ń jẹ free tiẹ̀ mi ti jẹun kankan ìwọ náà dẹ̀ mò ń dúró dé. ebi ń pẹ́ o ò jẹun látàárọ̀ torí pé ò ń dúró dé mi ah, èèyàn kan dẹ̀ ló bí eléyìí. Did she, did she say that to me? what, what did I say wrong? How can I even, how can she say that? Why? Toyosi, Toyosi, wọ́n má bàa lọ pé sẹ́yìn kúlẹ̀ padà rẹ̀. tóyọ̀sì tóyọ̀sì oúnjẹ ńkọ́. oúnjẹ. àṣìwọ́n ah, oúnjẹ lọ sí látẹ̀ nǹkan yẹn are you serious? oúnjẹ. do I look like I'm joking? tí nítorí oúnjẹ ló ṣe ń pariwo báyìí ha na wá o oúnjẹ náà ni mò ń ṣe lọ́wọ́. ṣé mi ló ń sọ nàwa fún. Ah, kò ń ṣe iṣẹ́ tó ọmọ tó yẹ kó ṣe mọ̀ bí ẹni olùwàsí máa sọ nàwa fún mi nítorí mo sọ pé bí n pa mí. Ude ah, oh, ma calm down. Why is your wahala like this now? Oh, like wahala gone. How many hours have you been cooking? Hey, shake it. Give me missing on Four hours. What do you want me to do? If you don't know what I'm saying Ah, what do you want me to do now? What do you want? Go make my food don't know what you to do. Should I turn myself to food? Ah, hold on, calm down. Ah. Wow, wow, wow. That only. What? See, my reflex was sharp. My reflex. Yeah. Yeah, I told Jerry to map. Oh, Jerry. Àti àwọn lọ. Ah, why? Kí ló tẹ̀ bàbá mi? Ah, wo, ó ṣe. That's true. I máa my sí nítorí match máa bẹ̀rẹ̀ in forty minutes time. A lè láti ya restaurant kásáré jumped no I mean láti lọ restaurant kankan. Kill a fẹ́ máa lọ fún. bẹ́ẹ̀ ti ṣe wọlé ni mo sọ fun ìyá ìpè kó dáná and um, batch the fẹ́ wò ẹ lè dúró kẹwò lọ́dọ̀ kẹ tó máa lọ ṣé ó ní nǹkan mi dàbẹ̀ lẹ ṣe. ọjọ́ bá ti kúrò bẹ́ẹ̀ lè. a ní rush. a ní. ìyẹn bẹ́tà ń gba ẹ̀ a ní láti rush. àdìgbò fẹ́ rush. ọ̀ya mú patch. a ní ọmọ ẹnura yín kí ẹnura yín yá oúnjẹ tó ń ṣe nǹkan báwo ni oúnjẹ tó ń ṣe. ah in the next five minutes i'm already. five yeah. okay five minutes of bad <laughs> now. ṣùwárí five minutes tó kùtà máa fi jẹun. láti <laughs> máa jẹun kọ́ torí géèmù yẹn mo ṣe fẹ́ kẹ́ dúró gógó ah. ẹnu tí wọ́n máa ń ṣe yẹn eh. ṣojú ẹ̀ ni a ṣe nà yín palẹ́ ni. tó tán <laughs> ọmọ wọlé kò wọlé. ẹwà ẹfẹ bẹ́ẹ̀ kẹ́ fi géèmù lẹ́ka switch náà wọ́n á ti máa. wọn àti lè wọn àti lè ṣe láyọ hmm. a ṣe níbi fifteen minutes. paasi ṣe wà ní kíní. ẹnì kan jẹ́ ìyàlẹ́ ni ọ̀gbẹ́ni a lè ṣe a lè ṣe bí hundred hundred kilo. eléyìí ò lè dá mi mú. má fọ̀nbù má fọ̀nbù má fọ̀nbù má fọ̀nbù má gbé ẹ̀wù ká kìlọ̀ tẹ̀ ń sì wọ̀ ọ́ bọ́ọ̀lù ọ̀yà lẹ́nìí ẹ wo ẹ̀yin guys ẹ bá wa lọ. Jimmy. Ẹ jẹ́ ká jẹun náà. No, no, no, let's, let's take a look. No, you can n check ọlé nìkan tó ń jókòó máa take long. No, we are fine, Jimmy. Don't worry. We are very fine. We very fine. Sáàbò sìn wá síwájú díẹ̀. Let me walk you guys in. Má gbàgbé àti wo má tiẹ̀ ṣá o kí Honey! Yes. Honey, where are you? Who? Mukawani, Oh. Honey, I've been calling you. We on phone all day. Máa ń pè Babe omi ló ṣe ń sè látàárọ̀ dear this is not good èmi àtàwọn ọ̀rẹ́ mi jókòó síbẹ̀ yẹn láti nǹkan i expect pé oúnjẹ ti fẹ́ ṣe tán tó fẹ́ fún wa lóúnjẹ and àwọn yẹn jókòó títí tó fi lọ́ọ́ lé wọn kó dá bẹ́ẹ̀ náà. jọ ṣé ìwà àtàwọn ọ̀rẹ́ ẹ̀ ṣe ra mi lẹ́rù ni tó bá fẹ́ jẹ oúnjẹ má rí rúmà káwọn náà lọ má rí nà. only them are friends they are my friends and besides okay táwọn èèyàn bá jẹun lọ́dọ̀ wa ṣé mi náà ní jẹun ni ó gbé omi nìkan kaná for over two hours ó dẹ̀ tó paná di omi yẹn náà kó dá bẹ́ẹ̀ náà. jọjọjọ má wà tán lé mi lórí ṣé torí mi ìdáná fáwọn ọ̀rẹ́ torí ẹ̀ ló ṣe pariwo bí wèrè lọ́sàn gangan. mo ti lọ́la mo ti lọ́la mo rọra ń bẹ sọ̀rọ̀ ń bì onímọ̀ wà tán lé e lórí mo ń pariwo bí wèrè how can you even say that to me mo ti nǹkan tó ń ṣe yìí kò dáa o ìwà burúkú ló ń rú sí mi yìí o gbogbo nǹkan tí wọ́n bá béèrè lọ́wọ́ mi mò ń ṣe fún ẹ it is your responsibility as the wife láti dáná fún mi now for God's sake see mo ti mo kì í ṣe wèrè o gbogbo nǹkan tó ń ṣe yìí it's just because I, I don't want to raise my hands mi mi láìkẹ́ o I am warning you mi ò láìkẹ́ o mi ò fẹ́ raise ọwọ́ mi sí ẹni o. Mm mo fẹ́ kó raise ọwọ́ ẹ̀ kọ̀ọ̀kan wo wàhálà yẹn gangan ni mo fẹ́ nǹkan tí mo fẹ́ gangan. fi mi lẹ̀ oníwàhálà ni just see you alone my friend. come in anything tó bá fẹ́ sọ ẹ sọ nígbà ìyàwó ẹ̀ ní àbúrò ẹ̀ ní anything tó bá fẹ́ sọ ẹ sọ nígbà. are you sure. yes. Um, okay, uh, I'm sorry, we lost. no! Doctor, that's my breaking news. jẹ kó tó ẹ ìjọ mìnàmìnà jọmọ. so sorry. My name is Dr. Jimmy. I am Dr. Ajibade Pius, and I'm in charge of your case. Really? Um, madam, you were rushed in here. This can be true. Uh, nítorí pé ẹ láwọn issues kékeré kan tí èmi àti màá jọ discuss nípa ẹ̀ So you will have to tell me the things I want to know. Um, ẹ wo ọwọ́ mi ìka mélòó ni mo nà yìí. sista mi tẹ́wù ṣe fa àwa náà nígbà tá a rí dókítà yìí uncle jimmy láàánú in fact asinọ́lá ti sá eré bíi mo lọ lé e mú padà ní pé má bọ̀ kì í ṣòkù kì í ṣàkúdàáyà lórí ẹrú ti bá mo ní ah tó bá tẹ̀ jákúdàáyà ṣe bí ní o tó bá ti réyàn tó mọ̀ á sá lọ àbí báwo bá bẹ́ẹ̀ yẹn kọ́ lọ yẹn bọ ilé yìí ah, no no no no no wọ́n ti máa ń sọ tipẹ́ pé méjì méjì lọ́lọ́ máa ń dáyàn mi ò rí rí first time sí máa rí mi sísá mi wọ́n ti jọra wọn jù. in short nígbà tẹ́mi gan rí ẹ̀rù bà mí àgbà tó sọ pé òun Dr. Ajíbádé. wọ́n ṣe pera wọn náà nìyẹn. Ah, ẹ̀rù bà mí o èmi náà ṣẹ̀ṣẹ̀ gbàgbọ́ pé méjì méjì lọ́lọ́run dáhùn. Hmm. àǹtí báwo lára yín sìn. àdúpẹ́ ah, ah, ọlọ́run tẹ̀ ṣe ojú ló ti tutù yìí. ojú wọn tutù báyìí. Hmm ojú wọn tó yẹ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìwọ ò rí wọn rárá mm. ah, tó bá rí wọn ni tó ṣe rí wọn sì wá máa dúpẹ́ lọ́wọ́ wọn ṣe fún àwọn lójú wọn ti smooth everything ti mm. ti normal yìí. àwọn atilọ́lá gan ó yẹ ká jọ wà ní ṣùgbọ́n bàtí fọlákẹ́lẹ̀ ti ń fẹjú fẹjú tó lóun fẹ́ rí yín tipátipá gbọ́ ọ̀ṣàdẹ̀ lè máa kóra wa bọ̀ mo ṣe ní káwọn ojú kò sí ṣọ́ọ̀bù ká fira wa ṣọ́lé ọ̀ṣàdẹ̀ ti rí wọn. ọlọ́run ṣe ọlọ́run ṣe o. That was how I lost him. You guys look so much alike. tí ìbá you are a medical doctor Jimmy okay, kì a medical doctor and you work, you work here as well ah, mo ò believe pé okay kì Jimmy and as well kò white bears yeah I'll be so much lonely. I was actually astounded when you said um, I looked like one Jimmy or <laughs> something but uh, um, one funny part ni pé uh, àwọn òbí mi méjèèjì ọmọ mẹ́sàn-án bí ìyá mi àti ati babami. èmi nìkan dẹ̀ lọkùnrin lé mi mo bá ní bóyá mo ní twin brother kan the way to ṣe sọ yẹn bóyá mo ní twin brother kan tí mo jọ something something so pẹ̀lẹ́ báwo lára yín sẹ. ó ti balẹ̀ adúpẹ́. Eh, you see in life àwọn kan máa happen for reasons and tí nǹkan bá ti happen bẹ́ẹ̀ èèyàn kò gbà fọlọ́run á dẹ̀ move on hmm. do you understand yeah. so you have to move on with life. Yeah. okay. do you smoke. Oh, yes that's what I'm doing. Hmm. I smoke very much. I smoke like um, chimney. Hmm. Mo máa smoke gan. Then um, lẹ́ẹ̀kọ̀ọ̀kan mo máa smoke weed àti skunk. Àbọ̀ máa ń ṣe yẹn nítorí pé mo need kórìí mi pé iṣẹ́ tí mi ń ṣe iṣẹ́ kórìí hmm. Do you understand? Yeah. Mm. Sorry sis, At àsìkò àti take medication ti tọ́ so ẹ máa ọ̀nà lè ń sìn wá lè wá fún yín ok. ok. ohun tó bá fẹ́ ni kò fẹ́nu ara rẹ̀ pé o ẹnu ẹni la fi ń kọ méje ṣùgbọ́n bó bá ń gbọ́ pépépé báwọn pé tìyẹ àwẹ̀ kí wọ́n má bàa lọ pé sẹ́yìn kúlẹ̀ fàdà rẹ̀ ohun tó bá fẹ́ ni kó fẹnu ẹ pé ẹnu ẹni la fi ń kọ́ méjẹ́ ìyàwó má ṣàfarawé. Is there something you're not telling me? Like what? Oh, oh. Okay. <laughs> sis. Mm, did you? Mm, mm. Well, I think you're beginning to fall in love with the doctor. Am I? Are you sure? Oh. I don't think so. Hmm. <laughs> okay, okay, okay, okay. Uh. Was okay kí ló ṣẹlẹ̀ gangan ni mo fẹ́ mọ̀. mo láìka ẹ. Hmm. are you serious? èmi mọ̀ mo mọ̀ yín sista mi. Hmm. bọ̀ kì í ṣe nǹkan tó ń rò yín. Hmm, kí ni mo wá ń rò kí lẹ́yìn rò kó mo ń rò ẹ dénú mi you shall like him. maybe. i know i know you do mo kàn fáyín lẹ́sẹ̀ ní mi ti mọ̀ tẹ́lẹ̀. mo ti bọ̀. <laughs> Ah, Sister. <laughs> oh my god how are you today i'm fine pẹ̀lẹ́ um a máa discharge ẹ lọtún but look alone because um, um from the test that i share, i rí pé you are very much okay now in fact àbá discharge ẹ lọ́la but a sì fẹ́ yẹ̀ ẹ́ wò dáadáa then àwọn kọ́kọ́ wà tá a ṣe máa lò fún ẹ so tó bá dọ̀tún làwọn lè máa lọlé ok so we talk more on phone so a máa sọ̀rọ̀ later ok. Is, um, is anything wrong? Yeah. I, I don't think I want to go home. Why? Torí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yẹn, ó máa bring back bad memories. Yeah, I understand, but even at that, Ali, she keep receiving bad ideas. yeah, you have to go home. I can't go, I'm scared. Okay, what about your people, our family and call? Only Lodu Lodo. Ali, keep receiving. No, I can't. Okay, oh, okay, I'll, I'll come back to see you. Okay, we'll talk about this, I'll come back. Okay. All right. Thank you. See. Don't get yourself worried over nothing, okay? I'll see you. Okay. You guys are welcome to the doctor's quarters. Ibi tó fa doctor, ibi tó domi ni ẹ lókè mẹ́. So please come. Let me help with this. wait i'm a bachelor. okay. Mm? so whatever ti máa fún ilé máa jẹ o. <laughs> ẹ má wọ okay. so uh, room tí o máa máa i hope you like it. not bad uh, but this look like a male room i was thinking it's gonna be a guest uh, guest room. Uh, no room ilé mi àti ẹ. Chama máa wà initially room in the colony, but this tó today, dé àjọ my share you are no longer my guest you are my woman okay. so I want you to live in this room with me. Okay then. That's cool. Okay. Cool. Are you sure? Yeah. I promise to to love you and I promise I'll always make you happy. I promise with every blood in my veins I will love you till the rest of my life. I love Thank you. you. <laughs> Thanks. Sit down. I'm coming. Sit. I'm coming. Oh, oh, agbérin lórí àmì fẹsẹ̀ wá ìwo ìrẹ̀ kiri. àmì fẹ́ràn ikú fẹ́ràn ikú fẹ́ràn ikú fẹ́ràn ikú tá a gbọ̀n nínú. a kì í fa ìmọ̀ wẹ̀ ṣètò kún òun omi amújú ló lọ́ múrú ni. kí ló ń sọ fún pàṣẹ gàmú kí ni gbogbo eléyìí. What did he just do? What did he just do? You come back here! Don't make me have a scar! Or this one! If you answer! If you answer He your life! Join that with me again! What, what, what, what insolence! What, what, everything! una una una Mutilola. I'm sorry. Baby, please. But to feel like you smoke. Can't you push your push in now? I'm sorry. Hey, baby. Listen to me. I Wait. I love you. I love you so much. Mommy. Look at me. Look at me. Hey, baby. baby. I'm sorry. Uh, listen, I'm sorry. Lọ́lá mo ti mo ti up ẹ̀rù ń pa I want you to get something for me. Mami fix nǹkan tí mo lè jẹ but um, I want something fresh that means pé mi fẹ́ kó gún kankan the freezer To tó bá for for me fún for to jẹ́ ẹ̀fọ́ tó tutù kó bá mi ra ẹja pa okay. Get up quickly please. uh Ibi, this is six twenty nine. So? Ah, níbo ló ti fẹ́ kí n lọ rí gbogbo nǹkan tó tó fẹ́ kí n lọ rà láàárọ̀? Ibi tó ti ń ta náà ni kò ti lọ rà. Ah, kò síbi tí mo ti fẹ́ rí o. Ah. Alábùkún ni wọ́n mọ iṣẹ́ àmọ́ ń ran iṣẹ́ àwọn sọ mi pé kò síbi tó ti fẹ́ rí. Irú obìnrin wo ni ẹ ná? I said I want something fresh and your what do you do? O ṣe ránṣẹ́ mọ́ nsìn ṣé o ti o ti kọjá ẹni tí èèyàn máa ránṣẹ́ nsìn ni? Wo ti sún mi jàre, mo need láti sùn. Orí ẹ̀ dàrú ṣáà mo bẹ̀ sọ̀rọ̀ ó ń kẹ́yìn sí mi mo lébi ń pa. Are you still angry with me? Of course. I am sorry. ma binu má bínú. every time má bínú má bínú má bínú. no no no no Moti please look at me Shuri this time eh, from from the bottom of my heart I I promise I will never hurt you again I promise I will never hate you again please. is that a promise. yes it is a promise I will never hate you again I won't hurt you again. Mm èmi gangan lèmi wọn ò ní fẹ́ lómi ṣe mí. gbéra sọ àwọn ṣe bí ọkùnrin o. torí pé. ẹ bọ́ wá jẹ́ ṣé ṣé wò kí understand ni atóbìnrin bá lóun ò ṣe kò ṣe wọ́n dẹ̀ máa fagídí wọ́n máa fi mú kọ́ ṣàgídí kí ló dé bí ò ṣe. Ah. The right of doing and not doing belongs to me yes i paid your buy price. tí wàá sọ pé bóyá mi fẹ́ ṣe máa ṣe ní time tó bá wù mí láti ṣe. ó kàn tọrọ ẹ ni ó tọrọ ẹ ni o because there is nothing happening today nothing mi ò ṣe mi ò dẹ̀ ṣe ni kò sí kan tó fẹ́ ṣe sí i'm sorry. you're kidding right. no. you're joking. Eh? no. o ṣeré ẹ. Eh? no. o ṣeré. Mm-hmm. so you do yourself good by taking off all this nonsense tó wà lọ́rùn ẹ̀ and let's just do. sorry. purple ẹ̀ hàn. come back here. stay there. mo lọ sí mbọ. ṣé ìjà òkè sun ẹ ni. láì ṣe fìjà bí ṣọ́ọ̀fì ṣí ẹ can't we just have peace for Christ's sake. Huh. Ah. My question is not answered. Níbo ló Ija ń bọ̀? Ìjà ò sún ẹ. Ṣé ọpọlọ o ò ronú pé máa jẹun? o mọ time tó yẹ kí n jẹun? Obìnrin alálùbáríkà wo ló máa ń jáde nílé tó máa lọ bí olórí burúkú bó ṣe lọ yẹn? Ṣé kò sún ẹ ni? Ṣé kò sún ẹ ni? I'm tired. Kilo ló dé? Èmi ni mò ń sọ̀rọ̀ ló ń ka obìnrin abáyé èmi ni mò ń bẹ sọ̀rọ̀ ló ń ṣe bí olórí burúkú àbí tó ya wèrè ni mò ń bẹ̀rẹ̀ kó sọ̀rọ̀ lọ́wọ́ ìdámúlò mo níbo ló lọ sẹ́ẹ̀. You will get up now and cook my meal. If not, my pie go go. Is she deaf? Are you deaf? I've loved you all my life and I still love you now. But gbogbo àwọn nǹkan tó ń ṣe lórí you have to stop. Mi okay? kí day. ṣọ̀dẹ̀, come dẹ̀ ni mí. Ṣùgbọ́n nǹkan tó ṣe láàrin àwọn òbí mi méjèèjì ni mi kẹ́kọ̀ọ́ ṣe. When I was a little boy. Ǹjẹ́ ajẹ́jú ẹ̀jẹ̀ ló máa mú wá? it to my algo. I'll change. Cody, look, leaving you is the best decision I've ever made in my life. I can't stay. I mean, this, this whole marriage thing is not good for me. It's not working for me. I can't. sí jọ̀ǹtúrẹ́ ọlọ́run I'm very sorry for everything. I never knew I was asking for too much. Mo fẹ́ kó mọ̀ pé àṣìṣe ni gbogbo nǹkan tó ṣẹlẹ̀. Mo dẹ̀ fẹ́ kó dáríjì mi. Mo fẹ́ kó mọ̀ pé mo nífẹ̀ẹ́ ẹ̀gbọ́n. Mo dẹ̀ appreciate patience I just want you to love me back the way you used to. Please. Otilala. truthfully, you asked for too much. But I don't care. Who cares? I love you. nǹkan tó important i I've loved you all my life I love you now still it doesn't matter it does not matter at all See. What is ti sọ fún ẹ your diary? bí mo dẹ̀ ṣe dáríjì yẹn ó ti ìyẹn ti lọ sí òkun gbàgbé mo love bẹ́ẹ̀. I promise to love you till eternity. I will love you forever. Okay? Thank you so much. You're I love you too. Oya jẹ́ ká lọ jẹun sẹ́tẹ̀. Àbí wàá jẹ mi. Oya náà okun ló la fi máa ń gbé títa. I love you girl it's okay it's fine. ó bá mi lára mu ó bá mi lára mu èmi mọ ohun tí mo fi ṣọkọ gẹ́gẹ́. Hey girls. Ciao. Okay, um, I'm table is set. Table is oh, set. Just at the nick of time. <laughs> Let's go eat. Who's there? Who's there? Someone's at the Check, check. Check. Who's there? Ah, Toyo, see? Toyo, baby. Toyo. Oh, ah. Níbo ló ń lọ? Níbo ló ti ń bọ̀? Wo èmi ti fi ilé káyọ̀dé sílẹ̀ o. Ah. Mo ti fi káyọ̀dé sílẹ̀. Mi ò lè kópù ah mi lè cope mọ́ mo kàn ní ìlàwọ tí kúrò nínú marriage ni àná make up sex ńkọ́. exactly make up sex ńkọ́. that's not the only reason i'm leaving i mean there's so many other things i'm supposed to be leaving for Me only continue láti máa wà nínú marriage tí bá wà bẹ́ẹ̀ káyọ̀dé máa pa mí kí ló i need to live a better life i realized that and mo ní láti kúrò. i'm very happy for you Auntie Toyosi torí pé pa lè ní pa lọ́la tójú yẹn ó bá fọ́ ojú yẹn á wo bàbá ẹ wo mi dùn fún yín o torí mo mọ̀ pé máa ní better life outside your marriage congrats. ìyẹn ò dáa tó náà tọkùnrin àtòbìnrin bá jẹ àkómi pé òun kálukú máa lọ lọ ẹ tó yọ sí dàwọn lẹ́nu gbogbo wa mọ̀ pé nǹkan tí káyọ̀dé ṣe fún ẹ ò dáa bọ́sẹ̀ orí tí ẹ bá rí àwọn èèyàn pé tán fẹ́ bá yín sọ tó ní kálukú bá ti sọ tinú ẹ ẹ jẹ́ kó máa yín sọ kó tán ok. ẹ ṣe lọ ẹ jù mí ní little favour kan látọ̀dọ̀ mi. ok. ṣé mo lè put up pẹ̀lú yín for a little while títí tí màá fi set i mean get my own apartment. that won't be a problem at least from my own part but mo láti béèrè lọ́wọ́ màmí náà. <laughs> that's all right. Thank ah, you. Thank you so much. Uh, so, darling èmi àtàwọn fámìlì mi a lọ sí dining lọ ṣe family meeting for today so bóyá kò join wa. Yeah, of course, but um, Uber me want her. Mo ṣe ní àwọn bags. No problem. Let him wait. Ah, no, no, no, no, no. Let's eat first. Come on. Let this first. Come on. I'm a jam taco. jọ mi nà mi nà